lórí náà fi ń sàkọ̀kọ̀ náà bá ọlọ́run kó gba àfọmọ́ wa bákan náà ká ṣe láì láì lọ́mọ wa ẹ̀kú láṣẹ ìtara láwọn ìlú ìfọ̀rọ̀ ìtàgbé wa láti ṣe ìfọ̀rọ̀ ìtàgbé parí ẹ̀ sọ àwọn ilé ní ìlànà súnà àbẹ̀lẹ̀ sọ̀nà máa ń sọ̀nà àbẹ̀lẹ̀ wọn bá lọ́sùn fara sára kó dáhùn kó fi súnà yìí kó fi rọ ẹ̀kọ́ kan wa lọ́rùn wọn làjẹ́ kan sọ̀nà bá lọ́sùn fara sára náà kó fi yí gbogbo wa بسم الله لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lákọ̀ọ́kọ́ náà wọ́n fi tó mi létí pé ìmọ̀ràn wáyé pé Riyadu Salihin tí a máa ń kà pé àtàwọn tíra tó kù tí a máa kà ní ọjọ́ méjì méjì Riyadu Salihin tá a kà lánàá ká tó kà lónìí so àlùsùlù sàlàtà ọjọ́ méjì bákan náà àdéhà àkíkò ìlúyà sàn kàkàwé náà ọjọ́ méjì so ọjọ́ ahad ká máa fi ṣe ìlérí àti dáhùn tí ọlọ́run bá lọ́sùn fáwọn àtàrà pé láti kí ó jẹ́ káwọn tó ní ìpínlẹ̀ àpadà dá ní ìgbésí ayé kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kan sọ ọlọ́run lọ́sùn fáwọn àtàrà. ibi tí a wà nínú riyabu sọ̀nsìn òun náà ni báàbù ìfìlásí báàbù ìfìlásí wà ìfìlọ́rì ní ìyàtì في جميع الأعمال والأقوال الظاهرة أو البارزة والخفية باب الإخلاص وإحضار نية في جميع الأعمال والأقوال البارزة والخفية بتي أولا نيتي هذه عليه لوري إتما أقولي نابتي أبردي هنا نكي النية تي a ní láti dà nígbà tí a bá fẹ́ ṣe ìjọsìn ọ̀nà mẹ́ta ló gbọ́dọ̀ pín sí alákọ̀ọ́kọ́ adékọ́ra pé níyàtúlẹ̀ ìbáàdà àníyàn pé a fẹ́ ṣe ìjọsìn pé a fẹ́ sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala oníkan alákọ̀ọ́kọ́ tí a kọ́ gbọ́dọ̀ dàníyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni àníyàtú annahu qama biha imtithala li amrillah kéèyàn dàníyà pé èèyàn fẹ́ ṣe nǹkan yẹn nítorí àti tẹ̀lá ti ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pa wá ká ṣe àwọn ìjọsìn yẹn èèyàn wá dà níyẹn pé èèyàn fẹ́ ṣe èèyàn ń ṣe nǹkan yẹn láti fi tẹ̀ láti ọlọ́run bá tó pa wá ni ìwé lẹ́ẹ̀kẹta nínú àníyàn òun náà ni antakuna lillah niyyatun antakuna lillah kí wọ́n dà níyàn pé nǹkan tí èèyàn fẹ́ ṣe èèyàn fẹ́ ṣe fọ́lọ́run bá lọ subhanahu wa bí mo ti tó lánàá òní niyyatul ibada àníyàn pàfẹ́ sí lọ́wọ́ bá ẹlẹ́ẹ̀kejì niyyatu antakuna àníyàn pé afẹ́ afẹ́sẹ̀ nǹkan ìfọ́lọ́n aláwọ̀kọ́ ni àníyàn pa afẹ́sẹ̀ lọ́wọ́ bá ẹlẹ́ẹ̀kejì àníyàn pa afẹ́sẹ̀ fọ́lọ́n gangan kìí ṣe pa afẹ́sẹ̀ fún nǹkan míì tó ẹlẹ́ẹ̀kẹta òní pé afẹ́sẹ̀ tẹ̀ láti ọlọ́wọ́ bá tó pa wá ni àwọn àníyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí pàtàkì gan ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ nínú suratul hajj ọlọ́wọ́ bá ní lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum ọlọ́wọ́ bá ní ẹran léyà tẹ̀ ń pa lan yanala Allaha luhumuha

ṣùgbọ́n nǹkan tó máa dọ́dọ̀ Ọlọ́run ọba nínú nǹkan tẹ́ ṣe yìí òun náà lè bẹ̀rù Ọlọ́run ọba àníyàn tẹ́ ti ṣe àtàkùwà mi báyìí òun náà lè dẹ́ ẹ̀dì sọ́kàn nítọ́wà ló gbáyà yẹn tẹ́ fi ṣe pẹ́ kò tẹ́ ẹ ṣe nítorí pé fi tẹ̀ láti Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bọ́lọ́run ọba àlejò lápá yín láṣẹ láti máa pe ara fọ́lọ́run ọba Allah subhanahu wa lásìkò yẹn láti fi sẹ́lọ́run ọba tẹ́ ẹ̀ ṣe nítorí pé fi ń jọ́sìn fọ́lọ́run ọba Allah subhanahu wa ni tẹ́ ẹ̀ ṣe nítorí pé Ọlọ́run nìkan òun lẹ ṣe fún àbẹ̀ ṣe nítorí àwọn nǹkan míì yàtọ̀ fún tọ́lọ́wọ́ bàbá ọ̀sùn fún àwọn ọ̀tàrà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́wọ́ bá fẹ́ lò alákọ̀ọ́kọ́ kó jẹ́ sí pé a fi sin lọ́wọ́ bá ní ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ sí pé ọlọ́run nìkan la ṣe fún ẹlẹ́ẹ̀kẹta kó jẹ́ sí pé a fi tẹ̀ láti ọlọ́run bàbá ọ̀sùn fún àwọn ọ̀tàrà ìwàlá kejì aláìlú ìsàkùn wà níbi bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ẹ̀yẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀run ó bí àpẹẹrẹ ǹsìn èèyàn lánìyàn pé ẹ̀fẹ́ tí ọ̀run láti fi sin lọ́wọ́ bàbá ọ̀sùn fún àwọn ọ̀tàrà ẹlẹ́ẹ̀kejì èèyàn wà bóyá zuhur ni bóyá asiri ni bóyá maghrib ni bóyá isha ni bóyá fajr ni ìyọ́n la nìyẹn pé ìyẹn tí wọ́n fẹ́ kiri tó bákan náà ìyẹn wà ní àníyàn pé ìyẹn ń ṣe kíní yìí láti tẹ̀ láti ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni ìyẹn ń ṣe láti tẹ̀ láti ọlọ́wọ́ bá ni tòtòrò pọ́ lọ́wọ́ bá lè gẹ́lá pa wá pé wà ákìmì sọ́lá ákìmì sọ́lá ilé ànábì àṣẹ ọlọ́run bá nìyẹn so àwa máa ṣe nǹkan yẹn a à ń ṣe láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run bá lọ́sùn fáánù n'inu naam nínú àwọn àlàyé tí ó tún yẹn ká òun náà ni pé bá lọ́sùn fáánù ká mọ̀ pé ó nímọ̀ nípa ti ń bẹnu báyà wa ó nímọ̀ nípa àníyàn wa èèyàn lè ṣiṣẹ́ kan sìn kí ọ̀hàn táwọn èèyàn wípé iṣẹ́ dáadáa ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala iṣẹ́ tí ọ̀dà rẹ̀ ṣe àwòrán tí ó sì fi hàn sáwọn èèyàn ò ní pé iṣẹ́ tọ̀dà rẹ̀ ṣe fún bí àkọ́yẹ́ sì bá ti ní táwọn yóò máa sọ ni pé àṣìṣe dáadáa lóòótọ́ dẹ̀ ni torí pé nǹkan tá a ṣe tọ́lọ́ọ̀bà lè kẹ́rẹ́ pa wá láṣẹ ni ó sì jọ àwòrán bí ta'ala ṣe ní ká ṣe ṣùgbọ́n eléyìí báyìí sí lọ́wọ́ bá lọ́sùn máa sọ́lọ́ fi sẹ̀rẹ̀ lẹ́sàn yìí tó bá wà nù ọkàn yẹn ni kì í ṣe tó bá hàn lára tó fi jẹ́ pé tó bá dé ìbìlà kìyàmà èèyàn mọ̀ rẹ́lu míì tó yẹ kí èèyàn bá nú àdìjẹ́ náà èèyàn mọ̀ bá nínú náà èèyàn mọ̀ wá sí mọ̀ pé àfẹ́sí wọ́n ń tà mẹ́ni yìí mọ̀ nígbà tá a fi wà nílé ayé àwọn iṣẹ́ tí máa ń gbìyànjú àdìjẹ́ náà ni so àṣùgbọ́n lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàwọn mọ̀ pé àwọn iṣẹ́ yẹn kò sí nítorí tọ́lọ́wọ́ bá so nítorí ẹ̀ iṣẹ́ yẹn ò ní jẹ́ iṣẹ́ rẹ̀ lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàwọn fi ń sọ lọ́lùkùrán ọlọ́run bá ní yawma tubila sarair yawma tubila sarair ọlọ́run bá ní ọjọ́ ìgbéra kìyàmà lọ́jọ́ tí àwọn kọ̀kọ̀ àwọn èèyàn tí ó máa tí ó máa tú títà ọjọ́ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dán kọ̀kọ̀ àwọn èèyàn wò tí wọ́n máa ṣe ìdánwò tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe exam fún kọ̀kọ̀ àwọn èèyàn ètò túmọ̀ sí pé ntọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fi sàwọn yẹn lẹ́sàn-án lọ́jọ́ gbéra kìyàmà tọ́lọ́wọ́ fi bá wọn lò tọ́lọ́wọ́ fi tẹ̀sí ro wọn àtọ̀rọ̀ irun kọ̀ọ̀kọ̀ wọn ni. bákan náà ọlọ́wọ́ àlíkẹ́ sọ pé fama lahu min quwwatin wala nasir kò wá ní sífọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn agbára kankan láti dá ìwúra rẹ̀ níwájú ọlọ́wọ́ lọ́jọ́ gbéra kìyàmà wala nasir bẹ́ẹ̀ ni kò ní sí bá fẹ́ kò sì ní lágbára láti dáàbò bóra rẹ̀ fún ìyá ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala. Ah, ilé ìbáyìí wà nínú sọ́ọ̀sì pọ́ọ̀rì ayọ̀ ẹlẹ́kẹjọ sí ẹlẹ́kẹwà ibẹ̀ láti rí ah, ah, láti rí àyà yìí. naam bákan náà àyà mi ni afala ya'lamu idha bu'thira ma fil qubur ọlọ́ọ̀bá ní sẹ́kù mọ́ni ipe nígbà tí ọlọ́run bá lọ́sùn fáwọn àtàlà bá gbé àwọn tó wà nù sàárì dìde àwọn ẹ̀dá tó wà nù sàárì tọ́lọ̀ wà ní ká gbé wọn dìde wà tó sílà máa fi sòdù tọ́lọ́run bá lọ́sùn fáwọn àtàlà dẹ̀ ń ṣe òun ṣe ìdájọ́ fáwọn èèyàn ntí ń bẹnu gbáyà wọn tó fi ń ṣe ìdájọ́ fún wọn ntí ń bẹnu gbáyà wọn tọ́lọ̀ bá ní bẹ̀rẹ̀ sí máa fi hàn síta wà tó sílà máa fi sòdù ìtàwọn èèyàn ti pamọ́ sínú gbáyà wọn tọ́lọ̀ bá ní gbé hàn tọ́lọ̀ bá ní fi síta tòlí yìí báyìí ó túmọ̀ sí pé ntọ́nà Allah subhanahu wa ta'ala pàtàkì jù lọ́jọ́ gbéra nǹkan yára tọ́nà ọba lè kéré dẹ̀sán ọmọ ẹ̀dẹ́ ènìyàn dẹ́sán lé lórí ntí ń bẹ́nu gbáyà rẹ̀ ni so abẹ́ náà ọba Allah subhanahu wa ta'ala kó dàkú kí ó jẹ́ kí ìgbáyà ẹnìkọ̀ọ̀kan wa kó má fẹ́ gáfọ́ náà ọba tòlí ìlànà jẹ́ sí pé a gbọ́dọ̀ mọ sọ́ra gan a sì gbọ́dọ̀ mọ gbìyànjú láti mọ tún ìgbáyà wa ṣe ní gbogbo kò ń ṣe eléyìí tá à ń ṣe lára yìí nìkan náà ọba lè kí lò kódà eléyìí rèé ọlọ́run bá ní bùkátà sí ní tá a fi ń ṣe ṣé torí tọ́lọ́run bá ní tá a fi ń jọ́sìn fọlọ́run bá ní àwọn nǹkan tọ́lọ́run bá ní kí láfẹ́ lù nìyẹn tó níparí eléyìí báyìí lọ́jọ́ gbéra kẹyàmà ntọ́lọ́run bá ní kí ló fi sọ̀yàn lẹ́sàn-án bóyá kí ó fi sọ̀yàn kí ó fi fi hàn sínú àlùjánnà ni àbí tó fi hàn sínú náà òun náà nìkan ti ń bẹ́nu ọkàn yẹn ṣùgbọ́n nílé ayé ntọ́ bá hàn sí wa tọ́mọ èèyàn bá fi bá wa lò so gbangba táwọn rí yẹn náà làwa mà so làwọn fi ṣèdájọ́ tó bá jẹ́ sí gbangba rẹ̀ bá ṣe déédéé inú ọkàn rẹ̀ tó ṣe déédéé kọ̀ọ̀kọ̀rọ̀ rẹ̀ àjẹsí pé iṣẹ́ yìí ọlọ́run àlejò ọgbà lọ́wọ́ rẹ̀ yóò dẹ̀ fi sẹ́lẹ̀ sẹ́lẹ̀ gbéra fún yàrá wọ́n bá yẹ pé kọ̀kọ́ rẹ̀ yàtọ̀ sí gbangba rẹ̀ kọ̀kọ́ yẹn gẹ́gẹ́ lọ́lọ́run àlejò máa lò tiẹ̀ ṣùgbọ́n wa gbangba yẹn làwa máa fi ṣèdájọ́ lé lórí gbangba yẹn làwọn fi ṣèdájọ́ lé lórí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kódà kí ó sànù ìtọ́ka wa anabi sallallahu alaihi wasallam sọ pé qala Allahu ta'ala ọlọ́ba àdìgẹ́ sọ pé ana aghna ash-shuraka 'an ash-shirk faman 'amila 'amalan ashraka fihi ma'iya ghayri taraktuhu wa shirkahu èmi ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni mo fi rọrọ jù kúrò níbi kí a dà nǹkan papọ̀ pẹ̀lú èmi ọlọ́run bá nínú ìjọsìn èmi ọlọ́run bá kúrò níbi pé kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi ọlọ́run kẹ́ ẹ tó wá sí fẹ́lú mi yìí nígbà torí pé mo rọrọ̀ kọjá kẹ́ ẹ máa pín iṣẹ́ láàrin mi àtẹ́rù mi faman amila amalan ọlọ́run bá ní ẹni tó bá ṣe iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ìjọsìn ashraka fihi ma'i ghairi tó wá fi nǹkan míì kún èmi ọlọ́run ọba tó da nǹkan míì papọ̀ mímí ọlọ́run ọba nínú iṣẹ́ yẹn taraktuhu wa shirka èmi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa fi lẹ̀ àti ẹni tó fi papọ̀ pẹ̀lú èmi ọlọ́run ọba yẹn òun lèmi tó bá fẹ́ fọ́ ọlọ́run ọba níṣẹ́ wàá fún olódìdí ni tó bá ti lè fi nǹkan míì kún ọlọ́run ọba ọlọ́run ọba ò ní gbà mọ́ ọlọ́run fi nǹkan yẹn lẹ̀ fún nǹkan tó fi kún nǹkan ọlọ́run ọba kó dàgbò sànù wa èlé inú àwọn nǹkan tá ńlá ti gbìyànjú ni so tí a sì ńlá ti máa tẹ́ kára wo bá so ká máa wòye sáníyàn wa nítorí tí mo fi ń ṣe nǹkan yìí nítorí táwọn èèyàn wà ń bẹ so eléyìí báyìí nínú àrùn tó lágbára jù ṣíṣe sọ́ọ̀nù mọ́ fi ń ba tẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn jẹ́ ni ìtọ́nù tẹ́ kí n fi wálẹ̀ nú àwọn nǹkan yẹn so abẹ́lẹ́ wọn bá lọ́sùn fún ọ̀nà sọ́nà kó máa dá ògùn ẹnì kọ̀ọ̀kan wa èèyàn ń wí báyìí èèyàn ń ṣe níwájú tí òtúmọ̀ sí kọ́là kó mẹ́ o kò túmọ̀ sí kọ́là kó mẹ́ rárá bí kí ẹ máa gbé ah, àwọn tí ń ṣe wá sí i àwọn ti rí wọ́n ti ríra wọn mú bọ́ àbí wọ́n ti là kó mẹ́ náà fi jẹ́ kò túmọ̀ sílẹ̀ rárá kódà ó lè jẹ́ sí pé téèyàn ń sọ nǹkan ó lè jẹ́ sí pé àníyàn pé káwọn yẹn lè bàmọ̀ pé èèyàn mọ̀ sọ náà ó lè jẹ́ pé kárí mi gan nìyẹn ẹni tí ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ń ta wọn kárí ó lè jẹ́ pé kárí mi ni tí ó sì mọ fáyà kárí mi gan tí ó mọ fáyà wá tí ó mọ kẹ́rì wá tí ó mọ tẹ́ẹ̀sì ní mọ̀ pé òun gẹ́gẹ́ rè kárí mi níṣẹ́ tí ọlọ́run bá nìkan ló mẹ ló mọ àwọn tí wọ́n là fún òbí nǹkan yìí àtàwọn fúnra wọn làwọn náà mọ̀ pé ah, mo là fún òbí kìíní ṣé báyìí sì ṣòkòlò bá kó dáhùn kó sànù wa kódà ọ̀pọ̀ láàrin àwọn àfa kárí mi pọ̀ lọ́dọ̀ àwọn àfa ju àwọn ẹlòmíì lọ pé kátà lè hàn kátà lè hàn káwọn yẹn sá lè mọ̀ pé a wí káwọn yẹn sá lè mọ̀ pé a mọ̀ nǹkan yìí ṣèyí báyìí sì àwa náà la síwájú àwa náà ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn àfa àgbà ṣèyí báyìí sì ó sì pọ̀ lọ́dọ̀ àwọn kùrọ̀ àwọn tí máa ń ka kùrán tán bá kùrán nìka ọ̀pọ̀ lọ́dọ̀ wọn gan ọ̀pọ̀ lọ́dọ̀ wọn gan sọ àwọn tí ò dání wàláhì ìkéjì kí sẹ́yà wúlò níwájú ọlọ́run bá lọ́jọ́ gbèrà kí a gbogbo wàhálà yẹn pátá ọlọ́run bá ní kíláka máa dànù òní wúlò fún yẹn ṣèyí wà dẹni náà láti wà wàhálà ìṣèkọ́ náà kọ́ mọ́ ṣèwà bẹ́ẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته ẹlẹ́kùn níbi ọ̀rọ̀ àníyàn dídà yẹn ṣé àwa táwa tí a máa ń da wa táà tí wọ́n ń tẹ́wọ́ ká tó ká tó gbé irun dìde tẹ́kínlá ọkọ̀ dà níyàn sílẹ̀ níwájú ṣé àwa ṣé lẹ́yìn náà ṣe kọ̀ ọ́ náà sínú. àmì ìbéèrè tábìlì ni pé àwa tí a máa ń dà níyàn tá tẹ́wọ́ táà ní Allahumma inni nawaitu an usalli az-zuhra lillahi ta'ala ọlọ́run mo dà níyàn kí mo fẹ́ kí ọ̀rọ̀ wọ́n ní kí ni ìdájọ́ eléyìí ìdájọ́ eléyìí ni pé nǹkan tí ò dáa ni kò sínú ẹ̀sìn dídá ni nítorí pé kò sí ẹ̀rí kankan tó bá nẹ́bi ti kírun tó yẹn tí tá nẹ́bi ti kú ànẹ́bi kírun ni ààrẹ rí kankan wípé ànẹ́bi fẹ́ kírun ọwọ́ àtẹwọ́ wá ń dà níyà báyìí nítorí ẹ lè rí àyà Kùránì nìkan kó gbé àníyàn tá nẹ́bi dà nígbà tẹ́fẹ́ tẹ́fẹ́ jù sí ìjọsìn wa ẹ sì rí hadith kan kó sọ wípé ànẹ́bi ò gbéjẹ́ máa ń wí gbólóhùn àníyàn rẹ̀ lóbi jẹ́ gbólóhùn àníyàn tẹ́ wù yẹn ọmọ yíyàtọ̀tọ̀ síra wọn o lẹ́sìn mọ̀ pé wọ́n kàn hun lárúbáwá lásán ni ó mọ yàtọ̀ síra wọn tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ sìn ni yóò papọ̀ ni ẹ wo sọ́rọ́ sí fàṣíà ẹ rí kó papọ̀ àbí. ẹ wo nǹkan táwọn wí ní ibi rúkú rẹ ẹ rí pé gbogbo ẹ papọ̀ àbí ní táwọn wí níbi sùjú bẹ́ẹ̀ sì ṣe máa rí nìyẹn ṣùgbọ́n tí ìbá ti tẹ̀sìn ẹ kó kálukú lọ́kàn hàn kì í papọ̀ kì í papọ̀ rárá so kò sí ẹ̀rí kankan fún un afẹ́ kírun ni afẹ́ gbàwẹ̀ ni afẹ́ yọ̀ǹdàká ni afẹ́ ti hajj ni afẹ́ ti kò sí gbogbo àwọn kìnnìyàn kò sí ẹ̀rí kankan fún tó kọ́ iṣẹ́ rí ẹ̀jẹ̀ lọ́dọ̀ náà bá lọ́sùn fún ọ̀nà tààlà. alísàlá. ẹ yà fún un nípa àwọn sálámù kan tó ló fi bá a ti ṣe ìlú ìjọ ojú mi wá ìbẹ́lẹ̀ ìdí tó ń bẹ̀rù. bàbá àwọn sálámù kan wáyé dé àwọn àlùmọ́ padà ìlà ẹ̀la ẹ̀lò àwọn ọmọ ọmọ fún bí ìka mi níbi ọlọ́wájú náà ti síkà mí náà àwọn gbọ́hùn ọ̀pẹ̀lẹ̀ sọ́tà náà mọ̀ sí àwọn ọmọ sọ àwọn pé àṣàrò àtàbà ní sọ̀rọ̀ àtàlùkà máa ṣe àápè òun ṣe àwọn ni wà ń ṣe ní pàkíyèsí ọgbà táyà àlùfáà níbi ká mọ́ sí mi rárá ń gbẹ́rẹ̀ yẹn bá mọ́ sí jẹun mo wá fi àwọn òwe yẹn gbà tí wọ́n ní àwọn àtàwé nínú àwọn ọ̀gbìn mo wá fi ìwọ̀n gbà tí wọ́n tẹ̀ fi fi hàn pé pé ó wà òkè pé ẹ̀sìn ó wà òkè bá tẹ̀ kí tó ṣe àápè ẹni pẹ̀lú ọ̀sà àtàlùkà níbi ká mọ́ sí mi kò sí àwọn mí wọn pariwo lọ́wọ́ ti parí ayé wọn sáwọn sáwọn bí wọn parí ayé la ní àmúlò tó ń jọra láwọn àtàkùnrin bẹ́ẹ̀ títí a tún gbé nìyí bẹ́ẹ̀ àti pé láti fi kàlẹ́ fáwọn ọmọ tó ń lu àwọn sá àbúrò táwọn ti ní ìdí kàmọ́bì ìdí kàmọ́bì kan ní táǹkì yìí náà wọ́n ti rí. naam ah, advice tí a lè fáwọn ní ìṣerú nǹkan báyìí òun náà ni pé alákọ̀ọ́kọ́ káfáyọ̀ náà bá lọ́sùn fáwọn ọ̀sán rẹ̀ wọ́n sì mọ̀ yí pé ẹ̀sìn yìí anábì sọ̀rọ̀ náà bá ti rán so a sì gbọ́dọ̀ ṣe gẹ́lẹ́ bí ọlọ́run bá lọ́sùn fún àwọn àtàlà ti fẹ́ràn nẹ́bí bá nẹ́bí yẹn ṣe ni ṣèjì tí ọlọ́run bá wò fi wálẹ̀ wípé kí a máa tẹ̀sí bá ṣe wù wá kò sì fi wálẹ̀ pé káwa náà máa ṣe gbìyànjú lórí ọ̀nà tágbà tẹ́ lọ́run bá nítorí pé káwọn bá máa ṣe gbìyànjú pé á ah, bí mo yẹ fẹ́ ṣe lọ́run rí lọ́run bá ní nítorí ànábì sallallahu alaihi wasallam náà sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe níbi tí mò ń kírun ìgbà tí ànábì tó ń ṣe hajj náà ànábì ní khudhu anni manasikakum ẹ mú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti máa ṣe hajj yín látọ̀dọ̀ mi khudhu anni manasikakum ó yẹ máa ń ṣe tí ọlọ́run bá lọ́sùn wọn tánà jẹ́ pàwá láti ẹ̀nà al-Qur'an máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó ọlọ́run bá pàwá láti ẹ̀ tó ọlọ́run bá lọ́sùn wọn àtàlà sọ pé wàá mẹ́yìn iṣẹ́ kíkẹ́ ọ̀rọ̀ tó gbogbo ẹnikẹ́ni tí bá ń yapa nẹ́bí sallallahu alaihi wasallam nígbà yìí máa tabayyana lahu al-huda lẹ́yìn tí ìlànà nẹ́bí ti clear sí pé ìlànà nẹ́bí bá nẹ́bí ti ṣe kalẹ̀ ó tó wọ́n ti ń tọ́ yàtọ̀ sí wọ́n yattabi ghayra sabilil mu'minin tó tó wọ́n lè ojú ọ̀nà tó yàtọ̀ fojú ọ̀nà àwọn sọ̀hábà ti fi ń sẹ́sìn nuwallihi ma tawalla ọlọ́run bá níbi tó dojú jahannam á tó inú náà jahannam ọjọ́ gbéra kiyama tó jẹ́ pé bídà ìmọ̀ mú yẹn wọ́n ni àyà yìí jẹ́ kó yàgò fídíò gbé yẹ̀wọ́ náà ọ̀tá àti mọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run bá lélẹ́yìn báyìí burúkú níbùsẹ̀rí padà sí i tí ọlọ́run bá lọ sọ fún àtàlà tó sọ bẹ́ẹ̀ ní òyìnbó fàlì yáṣẹ́dárì lẹ́dínà yìí kọ́ọ̀lì fún àná àmùrì ọlọ́run yẹn lọ sọ́ra yín yẹn ẹ̀yin tẹ́ ń yapa àti ànábì sallallahu alaihi wasallam àti tí ìbáhùn fitna tí fitna mọ́ wàá dé báyìí ilé ayé àwọn yìí tí ìbáhùn màdáàbùn àdé àbí tí ìgbìyànjú tẹ́yìn ṣe ẹ ti ṣègbìyànjú ìmọ̀ràn náà ni pé a tún máa pàṣẹ sí àwọn èèyàn náà a máa pàkíyèsí náà sílẹ̀ ìtọ́lọ́ba alekera gbélé gbogbo ẹnikẹ́ni tó bá ti nímọ̀ nípa nǹkan lọ́wọ́ òun náà ni kó pe àwọn tí ò bá ti mọ̀ sí àwọn èèyàn wá póríṣiríṣi ẹlòmíì ẹ pé ọlọ́ọ̀ba alekera yóò ti lẹ́ni tọ́kàn rẹ̀ ọlọ́ọ̀ yóò sì ti gba òdodo ẹlòmíì mọ̀ lagidi nígbà yìí sì ibi tí dídá sì burú sí nìyẹn tẹ bá sọ fẹ́ni tí ń ṣe zìnà ẹni tí ń ṣe zìnà gbà pé tóun ti ọ̀dà ni ọ̀dà mi tí mo ṣe mò ń ṣe náà ọba ni sòkè ní ní àfáwà sùfíànù sọ́run sọ pé àgbídàtò àhábù ilá ìbílí sẹ́mìnà màsíà dídí àtẹ̀wìn àdáda ẹlẹ́sìn èṣù láìkẹ̀ ẹ̀jù ẹ̀sẹ̀ lọ. fàyínà màsíà ta yóò táwọn mílíọ̀nù torí pé ẹ̀sẹ̀ tẹ̀wìn yẹn àwọn èèyàn máa ń túbọ̀ fún bẹ́ẹ̀ ẹni tí mo gbó mọ̀ pé kò dá ìgbà mọ́ ni ẹni tó mutí mọ̀ pé kò dá ẹni tí ń parọ́ ẹni tí ń sòwò fún ẹni tí ń jalè ẹni tí ń ṣèṣì náà mọ̀ pé kò dá wọn máa fẹ́ túbọ̀ fún bẹ́ẹ̀ kódà àwọn ọmọ ìgbà yẹn máa bẹ lóhùn kí ní táwọn náà ṣe yí wùwà wàlúbídà àti aláwùjábùnìyà ṣùgbọ́n ní bídà wọn èyí túbọ̀ fún bídà láyé tó wọ́n sọ ní kíá àwa tá à ń sin lọ́wọ́ ọba ọba mi mọ́sálásí oníkè ń bẹ̀rù ọlọ́run nígbà bẹ̀rù ọlọ́run wa mọ́sálásí ṣé bá ń sìn ṣe ò kọ́lọ̀ wa kó dáhùn kó sànù kọ̀ọ̀kan wa so eléyìí báyìí ni kó ni kí a gbọ́ yé dáadáa anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa tá a bá ti kírun tán àwọn gbólóhùn tá a lọ wí òun sì lànàbì sallallahu alaihi wasallam wí àwọn gbólóhùn yẹn lọ́yẹ ká dún ní mọ́ kí a mọ̀ wí kò ká gbìyànjú ká lọ mọ́ ká sì tẹ̀ra mọ́ ọlọ́run bá